ṣùgbọ́n mo mọ̀ yí pé ẹni tó bá pa ọmọ mi ọmọ mi ikú ẹ̀ ò ti ọwọ́ ọlọ́run wá ènìyàn ló pa ọmọ mi. ẹ̀yin èèyàn wa ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire a tún ti gbé e dé o sófò yìí náà ni nǹkan àfikólódùmarè gbà wá ìyá ọmọ tó ṣaláìsí ìyá Mohbad ó ti sọ̀rọ̀ sókè o ó ní gbogbo nǹkan tó ń sọ káàkiri nípa ọmọ òun wípé ọmọ òun nǹkan kan ṣe kó tó di pé ó ó nírọ́ ni wọ́n ń pa o ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tí ìyá ọmọ yìí sọ àbíamọ kú ọ̀rọ̀ ọmọ tẹ bá rí àánú àbíamọ á ṣe yín tẹ bá gbọ́ nǹkan tí ìyá ọmọ yìí sọ olódùmarè ọba òkè á wà pẹ̀lú wa ẹ̀yin náà ẹ fúnra yín kí má sọ̀rọ̀ jù. promise ọlájúmẹ́jì emmanuel ayọ̀bámi mi ò kú o mo wà láyé mo wà láyé ṣùgbọ́n ta ló gbàdúrà ẹ̀ kí ni ọmọ kó jo kó a máa sọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá kò sí nǹkan tí mo mọ̀ o bí òkú mo wà láyé o ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́ kí n má sọ̀rọ̀ kí mo fẹ́ sọ nípa ọmọ mi kí ni mo fẹ́ sọ ṣùgbọ́n mo mọ̀ kọ́kọ́ tí mo fẹ́ sọ pé láti ayé náírà ni mo ti mọ̀ ọmọ mi ò ní sinmi o ọkọ ọmọ mi ò balẹ̀ gbogbo ìgbà tí wọ́n parọ́ oríṣiríṣi mọ́ mi ò lè sọ̀rọ̀ torí wọ́n fún mi lágbára láti sọ̀rọ̀ ṣùgbọ́n mo mọ̀ yí pé ẹni tó bá pa ọmọ mi ọmọ mi ikú ẹ̀ ò ti ọwọ́ Ọlọ́run wá ènìyàn ló pa ọmọ mi ẹni tó bá pa ọmọ mi inú ilé ò ní inú ilé ẹ̀ máa gbóná ogun máa jà á ọ̀fọ̀ máa ṣẹ́ ogún ọmọ wọn nínú ìdílé wọn bó ṣe máa wọ mi nìyẹn o àtẹni tó pa àtọmọ ẹ̀ torí wọ́n ta mi lóró mo béèrè lọ́wọ́ ọmọ mi pé kí ló ṣẹlẹ̀ mo sì pe ọmọ mi ní àárọ̀ ó fún mi lówó pé kí n lọ sí ọsibítù ọsibítù yẹn ni mo ti pè é lóní mi? nǹkan máa ń ṣẹlẹ̀ ìgbà tí wọ́n wá mú tọ́rọ̀ ṣẹlẹ̀ kò sí ń bẹ́ẹ̀ o ìstúdíò ló wà tó lọ kọrin ṣùgbọ́n gbà tó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ yẹn ló sáré wá mo wá bí pé kí ló ṣẹlẹ̀ gan ó ṣàlàyé mi ni mo bí ẹ èmi láyé ẹ èmi dẹ̀ lọ́rùn ẹ ó ní mọ́mí nǹkan tó mọ́ mi pé òun wá láti mùsùlùmí kọ́ gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ ló ń ṣe wá ó ní wọ́n ṣàkó àwọn èèyàn ó ní ṣùgbọ́n omi ló fún òun tóun mọ nǹkan tó ṣẹlẹ̀ sí òun mọ́ ó ní omi ló fún òun mọ́ tóun mọ nǹkan tó ṣẹlẹ̀ mọ́ ìgbà yẹn mo ti kò sí ìgbà yẹn ni mo ti kò sí ẹ gbà mí mo dúró ó ti gba màmá sákiri èmi àtọmọ mi ó ti kú orí mi èmi ò rí àmọ́ màmá sákiri ni kò lè sùn ìbẹ̀rù ìfòyà ìpromise fi kú àyà jíjá ti pọ̀ jù tó bá yẹ kó lọ sí ṣòmí gan kò ní lè lọ wọn láwọn náírà bọ̀ ojoojúmọ́ náà nà án kò sẹ́ni tó máa pè mí àwọn tó máa ń pè mí gan mi nímọ̀ wọ́n kàn ní ọmọ mi o wípé Mohbad o èmi gan mi ò ní sinmi o títí tí promise fi kú ìbẹ̀rù ìfòyà ni mo wà kó tó kú yìí ten days ni mo lò nínú ilé ẹ̀ àfìgbà tí ìjọ sátidé ni mo kúrò nílé àfìgbà tí máa gbọ́ òkú ọmọ mi ní ọjọ́ monday mo sì pè ìyàwó ẹ̀ ní ọjọ́ monday àjọ sọ̀rọ̀ kò ju wákàtí kan lọ wọ́n pè mí pèmí gan ni mo tún pè wọ́n pè mí pé mọ́mì òun ò ní ṣokú ọmọ o òun ò ní ṣokú ọ̀wá o mo ní kí ni inú ilé ẹni mo wà yìí ṣó yẹ kí tún máa wà nínú ilé ọmọ mi mi lè wọ bẹ́ẹ̀ wọ́n ṣàbẹ̀ mí pé kí n wá jó kí n wá ni ẹ gbà mí ẹ̀yin ọmọ nàìjíríà gbà mí ẹ̀yin abiyamọ ìyá bí ọmọ ìgbà gbogbo ọ̀rọ̀ tó ń sọ irọ́ ni wọ́n ló ya wèrè ẹ̀ mọ́kọ́ tó pò ní ya wèrè yín promise ìyàwó èrò ṣèyàwó mo ṣèyàwó fún ó bímọ ìyín ìyàn ẹ bẹ̀rù ọlọ́run bòrò kó ọrùn ọmọ mi ò ya wèrè o tọmọ á sọ pé ọmọ mi ya wèrè ẹjà àwọn tó sọ pé ya wèrè ẹ bá mi pè wọn síìtù wo ni wọn lọ tó sọ pé ya wèrè ọsibítù wo ṣàna ọsibítù tí wọn lọ gbọ ọsibítù tó ń lò tó fi náà ya wèrè rìsọ́ọ̀tì wèrè dà ẹjọ́ ẹ gbà mí o ọmọ ọmọ ọ̀run àtàbíamọ yẹ gbà mí mi ò kú o mi ò kú o ṣùgbọ́n mi ì mọ nǹkan tí mo fẹ́ ṣe mi ì mọ nǹkan tí mo fẹ́ ṣe o ó fọmọ sílẹ̀ o ó fìyàwó sílẹ̀ àdúrà wa ń bẹ ẹ̀gbọ́n ẹ̀ wa ń bẹ èmi náà wa ń bẹ mi ò kú ẹ gbà mí mi ìríyàwó mi ìrí ọmọ ẹ ṣàánú mi ẹ wá bí amọ bí abiamọ ṣe ń ṣe ẹ gbà mí ẹ ṣàánú mi àṣàyè náírà ni mo ti mọ̀ ẹ́ pé promise ti ní wàhálà ọmọ mi ò ọmọ mi ò gbádùn ara ẹ̀ mi ní parọ́ fún mi o ó ti kú báyìí kò sẹ́ni tó rèmi àti yín ṣùgbọ́n lọ́run gbogbo wa tó dá èmi àti yín ibi tí promise ń lọ mò ń lọ síbẹ̀ o gbogbo wa pátápátá là ń lọ síbẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ bẹ̀rù ọlọ́run kẹjẹ bẹ̀rù òkú ẹ bẹ̀rù ọdún bàbá promise lè yọ sí wa ní kókó yọ sí wa kó wá ṣàlàyé ọ̀rọ̀ yìí ọmọ mi ò yá wèrè gbogbo ọ̀rọ̀ tó ń sọ láti jọ ọjọ́ yìí ó wá sọ pé ọmọ mi yá wèrè ó ní mental problem ẹ gbà mí ayé náírà mi mẹ́ni tó jẹ́ náírà ìgbà tí mo rí promise ni mo ṣẹ̀ṣẹ̀ mẹ́ni tó ń jẹ́ náírà ẹ gbà mí o wọ́n ti fi iná ọmọ jó mi o wọ́n ti kọ́ mi lẹ́yìn ọkọ́ ẹ̀yin ọmọ ológun ẹ gbà mí ẹ̀yin ìyá tẹ́ dán ọmọ ológun ẹ gbà mí ẹ̀wọ̀n kan tó fọ ọmọ ológun mi ṣe orí ò o ẹ̀dọ̀ òtún o orí ò fọ́ ẹ̀dọ̀ òtún kò sí nǹkan kan tó ṣe tó fi lọ sí ṣòkò ìkòròdú náà dẹ̀ ló ti lọ ṣe ṣó ẹ gbà mí mi ò ní agbára àwọn olùfẹ́ gbèjà mi. lẹ́yìn ọjọ́ kẹta tí Mohbad kú Naira Marley ṣẹ̀ṣẹ̀ wá post sórí Instagram àmọ́ àwọn fáǹsì àwọn monitoring spirit àfikọ́lọ́run ṣàánú wa wọ́n bá tún mọ́nítọ̀ naira marley dórí tiktok kí o lọ́ba bábi tí naira marley tó ti ń jó tínú ẹ̀ ti ń dùn lálẹ́ ọjọ́ tí ọmọ yìí kú ẹ̀yin náà ẹ gbọ́ fúnra yín ẹ wo gbogbo ẹ wo gbogbo details yìí mọ́ ṣe rí bó ṣe ń jó lórí tiktok kò dẹ̀ lọ post sórí instagram ẹ̀yin náà ẹ wò fúnra yín. Neramali decided to post for the first time after three days of Mohbad death on Instagram, and in the post, he expressed his heartfelt condolence to the family. In the second paragraph of the post, he wrote something that summed up the reasons why he didn't want Mohbad to leave Marlian's record label after he said he's tired of the record label. That is why he was being harassed like this and this. In the third paragraph, he wrote, Mobad is an incredible street pop star who contributed to the foundation of the Malian music. Despite his departure last year, we continually champion his talent. Here guys, Naramali means when Mobad left them, they were promoting his talent, giving him shows, but in an interview, Mobad said this. It's what do they call the people that do shows? Show promoters. Show promoters, yeah. They didn't want to pick me for shows because Should I tell you? Yeah. Because I left the label, and if they want to reach out to me, they still go back to the label, and the label keeps saying that, um, mm-hmm, that boy is not really okay. Like he's going through a lot. And, and the ship won't believe that. àlàyé tọmọ yìí oh. ṣe tán ní àwòrán tẹ wò tán nísìnyí ni wípé gbogbo àwọn tán bá fẹ́ pè òun síbi orin tán bá pe Naira Marley Naira Marley máa sọ wípé ara àwọn ò yá. guys have been shattered with heartbroken emoji. Don't even know what to type since I've been so hot walai. This is where the Insta story is getting interested because the question he raised would actually uncover who is behind Mobad's sudden demise. The question goes like this. Where did he go? Who took him there? Who are the people he was with? Who was he last seen with? What was the nurse treating? Who is the nurse? Why was there no autopsy? Why was he buried so so quick in that manner? Who paid Instablog to say ear infection first? All the questions that Neramali asks here are the questions that the general public have been asking since Mobile passed on with the belief Neramali is in best position to answer it. But Neramali has now returned back the same question to the general public. Now is Neramali trying to tell us that he is innocent of Mobile death because his Insta story shows he is innocent of Mobile death. But guys, you know sometimes a a thief can pretend to go police station to report a case just to get away with his crime but sadly Naira Marley is not going to get away with his crime. ṣùgbọ́n mo mọ̀ yí pé ẹni tó bá pa ọmọ mi ọmọ mi ikú ẹ̀ ò ti ọwọ́ Ọlọ́run wá ènìyàn ló pa ọmọ mi ẹni tó bá pa ọmọ mi inú ilé ò ní inú ilé ẹ̀ máa gbóná ogun máa jà mm. ọ̀fọ̀ máa ṣẹ́ mm. ogún ọmọ wọn nínú ìdílé wọn bó ṣe máa wọ mi nìyẹn o àtẹni tó pa àtọmọ ẹ torí wọ́n dá mi lóró. kólódùmarè bá wa tẹ́ Mohbad sí afẹ́fẹ́ rẹ̀ ọmọ ó ga o this life na inside life o inside life náà láti ń rí five alive o àwọn yúùtù wa nísìn kò sáàbò kankan lórí wọn mọ́ nsìn kò sí fọkànbalẹ̀ kankan mọ́ báyìí ah nínú nàìjíríà no justice àfi kólódùmarè ọba òkè kó fún ọmọ yìí ní justice ni o ẹ̀yin ọlọ́pàá ẹ give justice gidi fún ọmọ yìí o ẹ ṣe justice gidi fún nítorí wípé a gbọ́dọ̀ ní justice ikú tó pa ọmọ twenty seven years yìí gẹ́gẹ́ bí ìyá ẹ̀ ṣe sọ wọ́n ní pé kò kí ń ṣe ikú ọlọ́run báwa náà dẹ̀ ṣe ń rí ikú ọlọ́run kọ́ ló pọ̀ ọmọ twenty seven years ikú èèyàn ni